عليها إذا فرحوا بما أوتوا حتى إذا فرحوا بما أوتوا أخذناهم ضربة سيئة وبالسر فاصبر على كل قول الذين ظلموا والحمد لله رب العالمين أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم Òṣèlú máa òríra ilẹ̀ Kamina Likitabi. Àgbàrúgbà ní ìlànà ìfààlà bìtìlá wà sí ní. Wátàkà sùfà ní Alifa sí ní. Wátàkà sùfà ní Mahali. Fàyínà ó ní àfúlàlẹ̀ أتبعوا مع قلة الكلام أفضل من المسجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف للأمر وألف للأمر hayo alikpo ii wao gwalepo riri anwao alekpọ riri afọ naụ nwanị rụ gwalepo riri ịbaụaụnụ gwaụbụeiinaanụ nwa na-apụrụ فمئة تسبيح وجهاه وستة وستون بسم الله بسم الله Thank you kó lé lára rẹ̀ tàkùn ní àtàkùnmọ́ àdáàbò ìlàdì àwọn àtàkì fún sáàtù àgẹ́rẹ́rà ńlá ìsádéwò náà nípa fún sọ́ọ̀dìdì bá ní ìyá òtájú wúlò àyájọ́ fún ọmọ tájú wúlò ilé ìṣáà فتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قصدي قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون ألما نسوا ما سكروا به فبان عليهم أبواب كل شيء حتى إذا فرغوا بما أوتوا أحسنا أمم بكتة فإنسان وقفتها دابر لقوم الذين ظلموا والحمد لله رب العالمين أيا رب يا الله فإن وعدوا Ọlọ́run lè táwà láyé náà ìyá yóò ní pàtà ní ìyàmọ́ta ní ìyàmọ́ òkè ọ̀tọ̀ òmìnira. Àṣùgbọ́n náà ó rí láti ní ìwà sí máa ti ní ìwà ẹ̀kẹ́ ní ìtàbí láti ìkí ìpòlò Lọ́wọ́ àdúgbẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ìwọ ló ṣẹ́ o àwapọ̀. Máa ṣáàlà, máa ṣáàlà. àríwí Muhammad ẹni tó jẹ́ iṣẹ́ ọlọ́run ọba rẹ̀ tó jẹ́ dé góńgó kí ọlọ́run ọlọ́run lọ́jọ́ ọmọ bá àríwí Muhammad a tó wá sọ̀tọ̀ láti pé àlá Thank you. Lẹ́yìn náà, gba àwọn sàábà àkìrà náà bá ní kẹrù mú wa. Lẹ́yìn ilé ìlàwà ṣàdúrà fún àwọn àfáà wa àgbà. فضيلة الشيخ عبد الباقي محمد غفر الله له ورحمه الله Àlèdáríjì wọn, àbàlìkẹ́ wọn, àti gbogbo àwọn tí ó jọ ilé Islam pátá bọ̀nyàn bá àti bàbá mi. Ọgbà wọ́n sí ó àwọn bàbá tó yá wípé gbogbo nǹkan ní ó lè fún gbogbo tó bá gbà tí ìgbàgbà bá fẹ́ dojú kọ olùkọ́ wa gbà wọ́n gbà gbẹ̀gbẹ̀ ìgbà náà káwọn ojú kọ fẹ́ o wò wọ́n gbó bàbá yẹn sì ní wọ́n ní ẹ̀yìn tó lẹ́yìn ìsọ̀dá gbogbo ẹ̀yìn náà gbogbo wa náà làwọn àjò fóyè o náà má bà wá jẹ́ o. ajá náà sì wá bá mi ṣe àdúrà lánàá mi ni a máa ṣe ní àbá ní lẹ́lá tó ìkọ́jú. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اللهم أمم. انك عفو انك عفو منك للعفو منك للعفو اعف عني اعف عني اللهم اللهم انك عفو انك عفو منك العفو منك العفو اعف عني اعف عني اللهم اللهم انك عفو انك عفو منك العفو منك العفو Akí àwọn àbáwà àgbà láti púpọ̀nà. Àbádá ajá àpá àpapọ̀ tí ó. A ti wà ní ìfẹ́kẹta nínú Ramadan. Àìyẹ́ ẹ̀kọ́ náà àdúgbẹ́ ọ̀. A ti wà ní àsìkò àdúrà. Ẹ̀lú ògbọ́n náà gbogbo ara lọ́wọ́ àgbàdo àwọn.

وإن أردت أن يجعل الله لك من كل هم فرجا ومن كل دين مخرجا. Ilé ìṣẹ̀rí àmì wọ́n ti sọ̀rọ̀ yóò, àwọn tí wọ́n nímọ̀ nípa ìṣúnmọ́lọ̀. Wọ́n ní tí ọba fẹ́, wọ́n láwọn máa ṣe ìṣípayá àrọ̀

ìdáríjì ń ṣe pàtàkì torí ọlọ́run bá fẹ́rẹ̀ ẹ̀dá yóò dáríjì tó wá fẹ́rẹ̀ èèyàn yóò dáríjì lẹ́yìn ìdáríjì àforíjì ìkẹ́ náà wo kí tí àforíjì máa àwọn bàbá wa lọ́rọ̀ fẹ́ dáwà kàǹtì wọn wà nítorí jèmí ọlọ́run mo tún bá òkúrí jèmí ọlọ́run mo tún Gbogbo ẹ̀fẹ́ tí wọ́n fẹ́. Ẹ̀kùn ẹ̀rẹ́ kí wọ́n fẹ́ ní ọmọ tó kí ẹ̀fẹ́ náà rò pé ní lọ́dọ̀ ṣàtúyà orílẹ̀ lórí ojú kẹrẹ ìlà ọgbẹ́ ojú ẹgbẹ́ra ìlà ìgbẹ́ ojú kẹrẹ àtọ̀ bó ti wù lẹ́ ọmọ àtọ̀rọ̀ dáríjì ọ̀nà lọ́wọ́ dáríjì wa lọ́wọ́ dáríjì wa a gbogbo àwọn àpá àtẹ́ńdẹ̀ náà Ẹjọ́ tẹ́ta tún gbọ́. Òyàwó ìta àtàmàdà nígbà ìyàwó òkà, فقل أعوذ بكلمات الله تامات من شر غضبه وعقابه ومن شر عباده ومن شر همزات الشياطين وأن يعبدون الله أكبر wọ́n sọ ọgbọ́ pé ọ̀yà balẹ̀ fún òrùnú gbogbo ohun tí ń dẹ́rù bọ̀ tí ọ̀gbọ́n gbádùn wọ́n ní ọmọ sọ pé lóyìn kọ́ sọ pé báyìí kà ó. Àwọn olùgbìyànjú láti láì tààmà. Ẹjọ́ ilẹ̀ ọ. Àwọn olùgbìyànjú láti láì tààmà. Bẹ̀rẹ̀ sáré bọ̀dá bìbì, bẹ̀rẹ̀ sáré bọ̀dá bìbì, ومن شر عباده ومن شر عباده ومن شر أمثال الشياطين ومن شر أمثال الشياطين وأن يقولون وأن ká sọ àwọn fáìdà inú ẹmọ́sọ́nù ẹmọ́sọ́nù ẹni tí ọ̀bá lè ká tí ó ẹti láwọn ọmọ tí ó mọ́ kí ó ẹ̀tọ́jú ẹ̀pamọ́ wọ́n ní tọ́ọ̀bá fẹ́ fàyàbalẹ̀ fóònù nínú gbogbo tí ń pọ̀ láyà fàáhé fàáhé fàáhé wọ́n ní ọ̀sọ̀kọ́ náà kọ wípé àwọn olùkẹ́lì mọ́tì láàyè sáàmáàtì wọ́n sáàdì ọlọ́run pẹ̀lú gbogbo gbọ́lọ̀wò rẹ̀ tó pé pérépéré ní ṣẹ́rì gàlábì kó níbi aburú ìbínú rẹ̀ wá ìkọ́ọ̀bì àti aburú ìyá rẹ̀ wàmí ń ṣàrì ìgáàdì àti kó níbi aburú àwọn ẹ̀dá ẹ̀ wàmí ń ṣàrì ànàṣà àti ṣàyà àti kó níbi aburú wà á yá tó o bá ti lè sọ àwọn gbọ́dọ̀ yẹn ń ṣàlà ọmọ wà ní báyàbáyà sọgbọ́n rẹ́wùlẹ̀ yìí nǹkan mọ́ra mọ́ ilé ìní ọwá kan máa kà ọmọ orí èèyàn ìwá sáájú ọlọ́run wá tí ní àwọn àlàáfẹ́ mẹ́kò bá mi o mẹ́kò bá mi o ẹtìlẹ̀fẹ́ ẹtìlẹ̀fẹ́ méjì ọwọ́ ilé o bẹ́ẹ̀ ló ti fẹ́kẹ́ ẹgbà wùmí ọlọ́run ní ẹ̀bá ti sáfà ọlọ́run ló dé lọ́rùn káàbọ̀ ìrọ̀pọ̀ sí ọlọ́run ló ti sájá torí náà máa wà nǹkan kan kiri máa o ó lọ máa mú ní ọrùn pẹ̀lú ọlọ́run gbólóhùn ni ọmọ wí o. وإذا أنت تعرف أي وقت تفتح فيه أبواب السماء ويستجاب فيه الدعاء فاشهد وقت رجال المنادي فأجبه ففي الحديث من نزل به قرب أو شدة فليجب المنادي والمنادي هو المؤذن الله wọ́n ní mo fún ẹ pé tọ́ ọgbẹ́ fẹ́ mọ àsìkò tí wọ́n máa sílẹ̀ fún sọ́nà tí wọ́n sì máa gbàdúrà ọlọ́run máa gbàdúrà wọ́n ní lọ jẹ́rìí sí àsìkò tí ládàá ìbá ń pè ọlọ́run jẹ́ pé ọlọ́run gbàgbọ́. nítorí pé nínú àdéhùn àlóbi wa kíkẹ́ àtọ̀nà kan gba ó ní ẹnì ẹnì ìwú tó bá jẹ́ pé ìbànújẹ́ kan sójú ẹ̀ tàbí kókó kan bá ó sì lọ́wọ́ sí ìbànújẹ́ yẹn àti ilé kókó lọ́ọ́ ẹni tí ń pàtó tí ń sọ fún àlùmọ́ àdéhùn ọ̀nà ní ládàá lásìkò ọ̀gá wọ́n sílẹ̀ fún sọ́nà alẹ́ ó sì jẹ́ àsìkò gbígbàdúrà a máa wá nígbàgbà a máa wá sí àsìkò tí wọ́n bá ń pè mí lọ́wọ́ a máa máa ṣẹjọ́ ńgbà náà mọ́ ọmọ wí bí ẹni tí ń pè ṣe ń wí kó máa kọkàn rẹ gbé bùkátà rẹ síwájú ọlọ́run àwọn àsìkò tọ́láwọn ó gbàdúrà náà ọlọ́run ó gbàdúrà wà. ẹ má yà á fi àsìkò nígbàdúrà ká má fi ṣe àléwò gbogbo nǹkan lọ lásìkò tí wọn náà bá fẹ́ wọ bàálù ní ìsìn tí wọn bá mọ lásìkò tó yà kú ojú bá ti pẹ́ bàálù òní ọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà gbogbo àwọn àṣẹ ọpẹ́ tàyà rọ́bí wa sí bí náà lè ilé ọ̀rá ìlà àwọn àgbàlá bí ẹ̀bá ìbẹ̀rẹ̀ ìjìnká sí ní. Àyà mọ́kàn ṣe tó sàájé ní àlàáfí èyí àti ọ̀rẹ́ àrùn gẹ́gẹ́ máa ìsìnká lọ́gbà ìrọ̀dá. Ọlọ́run fi àsìkò ń gẹ́ Bismillah.

Ọlọ́run sọ fún àlẹ́bí wa Mùsùlùmí. Mo lè àrọ̀ àìpa fún ọmọ Ọlọ́run ẹgbẹ́ mi ní àrùn náà, ẹ̀yìn ọmọ Adáwọ̀. Ìyàtọ̀ àbá ìlà. Ní ọlọ́run bá ti ẹ̀dẹ̀ wá Àwọn akẹ́kọ̀ọ́ wọn sáàdùn àbẹ́ ìrọ̀lá ìbáyọ̀. Ọbí àlìkẹ́ àmọ̀ gán ṣé ẹni ẹlòmíì ìbẹ́ kò képe lẹ́yìn ọlọ́run ni. Èkún náà ṣáájú ni. Ọ̀rẹ́ pẹ̀lú olùkọ́. Kò sí nǹkan kan tó pè máa ń tọ́rẹ́ jẹ ni. Ẹni ìyá òtábí ó ń rí. Ó rí àbìyẹ lọ́lọ́run náà lẹ́pẹ̀ẹ́. ويكشف ماذا يوليه إن شاء Ìjọba wa jí aláàmì lè. Ọlọ́run ní bẹ̀rẹ̀ ìgbèrú, òun ó sì gbáyà rẹ̀ kó òfin ohun tẹ́ torí ẹ̀ pé ó jẹ́ ìpayà. Ìṣà tó bá fẹ́ o, tó bá fẹ́ o. Ọ̀tà ń sáwọn ìjọba kò ṣe gbàgbé ń tẹ́ múnú rogún pẹ̀lú ọlọ́run. Bẹ́ẹ̀ bá wà ní ọkọ̀, ọkọ̀ bá ń sì ráì, lórí ìgbésù pé ọgbàlùkú ní ọgbà ẹ̀kọ́ lọ́wọ́ Ó ń lè sí ẹnìkan ti sídìí ọgbà ẹ̀.

Gbogbo ẹgbẹ́ ìgbẹ́ni ọkọ̀ wọ́n mọ̀ sí ọlọ́run, wọ́n yìí sí náà làwọ́ pé tọkàtọkà yìí pé ọlọ́run Kódà wọ́n, ààrẹ jẹ́ ọ̀nà sàdé ìgbọ́nà ìtọ́ bágbà wàhálà lápọ̀ náà làwà, àwọn ẹgbẹ́ ń dáadáa. Ilé أما أنجاهم للذين وإذا هم يدخلون في الأرض بغير حق وإذا لم أنجاهم ẹgbẹ́ tó máa pè ìṣọ́lọ́ mọ́. Bàbá rẹ̀ wà ló ti pé bàbá rẹ̀ kan ọmọ ọmọ ìlàkùn kò sí nǹkan kan náà àfọlọ́run náà ní bẹ̀ ibi ọlọ́run sì wà jọba aláàánú dé ó fẹ́ràn ká máa pè ó tí máa dùn mọ́ ọlọ́run a ní kápákọ̀ tẹnu náà ká máa pè oníṣìná díẹ̀ wá tí ìbá tún olùgbàgbọ́ orí ẹsẹ̀ mi ò ní ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ o gbogbo gbé ọlọ́run ní bùkátà náà ọjà wà lóra ọlọ́run ní ilé o ọlọ́run mọ́lẹ̀ o. ọlọ́run ṣàlàyé. yá lẹ́yìn شاء وتقصون ما تشركون Ọlọ́run ọlọ́run lásìkò tí ìbẹ̀rù dé wá bá yí. Ọlọ́run ní yóò àwọn nǹkan tí ẹ̀rù fẹ́wò yóò ṣípò fún èyí tọ́bá Mọ́ ìgbẹ̀rẹ̀ ẹ̀kùn wá gbòrògbò pẹ̀lú ọlọ́run ẹmọ́ gbòrògbò pẹ̀lú ọlọ́run náà Wọ́n yà sáré ìlà ìlànà ní pàdé ní bàbá àwọn ní ahun kiri bàbá ìwọ́n lọ́rọ̀ ìlà ìlàhun yàtà lọ́rọ̀ Ọlọ́run tó fi wọ́n fọwọ́ èmi gbẹ́ wa fún ọlọ́run ní ọlọ́run fún àwọn ẹni wa ní sùúrù ọlọ́run ní dájúdájú afẹ́rán sí àwọn ìjọ tó ṣáájú rẹ àwọn ìjọ kan ṣáájú rẹ afẹ́rán sí wọn bá a sí ẹ̀rọ ó múrí ní bá sáàyè a fi ọwọ́ yà a fi gbá wọn mú pálọ̀ ráàyè a ti níra lára ńlá mú lọ́pọ̀lọpọ̀ kí wọ́n lè bá wọ́n lè bá sàmì fọ́nà. Fàlọ́lá ibi jẹ́ àwọn ọgbà ṣùgbọ́n lẹ́gbẹ̀rún. Ọlá ní tí ìyá wá dé wá bá wọn ìgbà náà ni wọ́n sá lọ̀pọ̀ lọ́hùn Ọlọ́run ṣùgbọ́n ìgbà tí àdéhùn gan lọ́kàn wọ́n tún wá lè kókó sí. Wọ́n tàn ìyá dára kò mọ́ ṣe

ọlọ́run ní ààbẹ̀wọ̀n nídìí ààrin jẹ́ wọ́n rídìí jókòó àwọn alábòsí tí wọ́n mú orogún pẹ̀lú ọlọ́run Bọ́lẹ̀ máa ń lò ní láàrin ọ̀pẹ̀ ààrin. Ọlọ́run akọ̀pẹ́ fúra rẹ̀. Ọlọ́run ìgbọ́ pẹ́, ọlọ́run nífẹ̀ẹ́. Ààbọ̀ sí tafsiru ẹ̀yin ẹlẹgbẹ́ wa tí ẹ gbé tafsiru lọ́wọ́ tàhálà ìlà máa tààlà oúnjẹ àgbàrí nàíjí Àrọ̀dá ọ̀rọ̀ ìwọ̀n ìjẹ́ ìrìnàjẹ́ àwọn ìrìnàjẹ́ ẹ máa bọ̀ ọ̀. Ìlànà ìjọ́ ọ̀nà mọ́ ọ̀nà

àwọn tó ní pẹ̀sẹ̀ lè kan tí wọ́n fi họ àwọn tó ní ìyẹ̀ tí wọ́n fi fò wọ́n tagbẹ́ ẹ̀sì pé káwọn ọ̀pọ̀ lọ́wọ́ ọ̀pọ̀ náà ó ikú ló gbé ẹ̀dá ó tó káwọn máa wo ọ̀fíù akí àwọn ìlú àtúnṣe ẹ̀kàbọ̀ àṣẹ hábìrú ní onáàní ní bẹ́ẹ̀nà ní bẹ́ẹ̀bẹ̀ ọlọ́run ni ẹ mi ní òun náà nílé àtàkùn máa dáàbò ọlọ́run gan tó bá dé wá báyìí láyé yìí tí kódà ó má sí ìdọ̀rùn àwọn tàbí wọ́n gan lóde àlìmọ́sánì látù àléèyìn gbogbo ohun tó kó sínú gbogbo bẹ́ẹ̀gì àmì kó sínú tó bá jẹ́ bákítàtà méjì ọlọ́rin àgẹ́rà láàyè ìgbàdì náà ṣé ẹkọ́ lè ní ìfẹ́ pè lẹ́yìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ pè A لا يتدمون إن كنتم صادقين فإبدوا لطة في أمل أسلام sọ tí ó lóòrò fi ọgbà ilẹ̀ ọdá bá ní mú ha ẹkẹ́sì sápọ́ ẹkẹ́sì ọlọ́run bá mú yà ẹ̀ ọlọ́run oríṣiríṣi ìyà ní jẹ lọ́dọ̀ ọlọ́run kò sí ọ̀kan tó ní bàyàbà nílẹ̀ ọlọ́run fẹ́ gbá sí ọ̀nà wọn ọlọ́run nípa àṣìnà wà sí ìlà àṣìnà ààrá wà sí mú lọ́fẹ́rẹ́ náà gbé àwọn ọ̀rọ̀ ọmọ ọmọ tẹ mú ti ń pé yé yé yé ẹsẹ̀ wọlé ọwọ́ ilẹ̀ ti mú ẹ ẹ gbọ́ lójú gbà náà ọwọ́ ilẹ̀ ti mú o ètò ẹ̀sìn mú tí rárì ọwọ́ ilẹ̀ ti mú òyìnbá ọlọ́run ní ṣé nǹkan ní ìfúngbẹ̀fẹ́ pè lẹ́yìn ọlọ́run láti kí á mú ìjọba tẹ̀sí gan-an tó kó gbogbo ẹ̀sìn náà. Ah, lọ́gbọ́n dìbò ṣe ahụ. Ẹ wo bí atẹ́kùn bá fẹ́, àyà ìgbàlẹ̀ náà. Ẹ ọba awo. tó ní ní ẹ. bẹ́ẹ̀ ni nínú àwọn ohun ìjà ọlọ́run tó yára pọ̀ ọ̀kan bẹ̀rẹ̀ àtẹ́gùn àà ìgbẹ́sẹ̀gùn bá fi ìṣẹ́jú kan ṣe ní atẹ́gùn líle àtúnṣe rẹ̀ bóyá ó lè parí lọ́dún kan àwọn ohun ìjà ọlọ́run pọ̀ Ọlọ́run máa ń náwó ọ̀gọ̀gọ̀ tí a ń bẹ̀rẹ̀. Torí náà, ẹyẹ fẹ́ra ìjẹ kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ọlọ́run. Ẹta ẹta òṣà ẹta pàdánù ẹni sórí ilé. Ọlọ́run wá tẹ̀síwájú. Olúwa ní bá ní ìyáàbù lágẹ́rù ọlọ́run rẹ̀ mọ̀ pé ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run lọ́lọ́wọ́ lọ́lọ́wọ́ ọlọ́ni bá lè ya ògbàdìmú náà ọlọ́run lẹ́pẹ̀ ẹ́ gbàgbé mẹ́sùn kọ́lé sí ṣàdá ìdí ìgbàdí lè gbogbo bá dé ọyá kèsè kò máa ṣáájú ọyá kèsè kò máa ṣáájú hùn náà

ọ fẹ́ ni o tẹ́ bá pè é bá fẹ́ lásìgbàwó ó lè ṣúkú ọ pọ̀tà ń na máa tó ṣe ìkùnà ẹ rẹ máa ń ṣe ìkùnà gbogbo ń tẹ́ oṣù pẹ̀lú

àtìwádà kọjá ìsájínà iná àwọn ní kọ̀mùníkà àti ránṣẹ́ sí àwọn ìjọ kan síwájú rẹ rúṣùlà ọ̀pọ̀ òjíṣẹ́ lásán àkásà mú wọ́n pè wọ́n nírọ́ àwọn ìgbà àárẹ̀ wọn sì pè wọ́n nírọ́. fàáfínà lòun lèlè bá sáàyè ọlọ́run náà awá fi ìyà àti wọn mú ṣèjọ́sìn ìbákiri ní yẹ́rẹ́ àjí ìbókò yí òsì lọ́la gbà wọ́nà ráàyè afẹ́fẹ́ ààrẹ ó ń ṣe àbúrú gbá wọn làálà mú yẹ́ta láàrá bóyá ó di lọ àyúnmì lónà tí wọ́n fi gbàgbọ́ olúwa nígbà láọlá ẹsẹ ẹsẹ báàlá ìsì jẹ́ àwùgbà ṣùgbọ́n nígbà tí ìyá wa tó lè wá bá wọn àdáàbù náà ìyá wa ní jẹ́bà ẹ̀ẹ́sẹ̀ àlábà tẹ́ẹ̀fí ń jìrẹ̀ ẹ̀bẹ̀ tẹ́ẹ̀fí àdàbù

káàlù ya màlù. Àṣẹ̀dáni ó ti ṣe lọ́sùn fún wa, máa káàlù ya màlù na iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n ń ṣe. Ó tó bá wọn ṣe lọ́sọ̀ọ́. Fàásọ̀rọ̀ wà níra, ó tó takú lórí ẹ̀. Ọlá ní wọ́n làwọn ẹ̀nà sún mọ́ sókè rúrú bìí ọlọ́ni ìgbà tí wọ́n gbàgbé ohun bá àfihàn wọn létí àṣẹ báàbẹ̀ rẹ̀ sí ẹni pé kára fún ìgbà tí wọ́n jẹ máa sókè ohun bìí ohun bá àfihàn létí tí ń ṣe ọ̀rọ̀ wa náà ni wáàsí pásítà táà ń ṣe fún ọ́ táà bá wọn. gbogbo ẹni àgbàgbé nìyí nínú ìgbà sáà ìwádà ní àwọn ìyà àti ìlera tá bá wọn pẹ̀lọ́mú yàtá ìṣúrúkọ ọmọ tó rí ẹ̀gbọ́ sí òfá àti òwúlò fún ọ ọlọ́run náà gan bàbá náà alẹ́ ìlú bàbù ṣe é ní náà la wá sílẹ̀ gbogbo gbogbo aláàbà a sọ ọ̀rọ̀ ní ayà abúrúgbà nínú wọn nínú jínà sáàlú ìrìnà láàbù mọ́ fáyídà wà pé àwọn méjì kan pàdé lódò ẹja ẹnìkan pe ọlọ́run ẹni tí ń pe ọlọ́run kọ̀rẹ́ japa ẹni tí ń dá kò sàá

ó lè jẹ́ rẹ̀ ní àwọn èèyàn ọ̀nà wá ni wọ́n máa wìtìwìtìwìtìwìtì. bẹ́ẹ̀ ló sì ní òòsàn kan tí ń bọ̀ ó ní ìjọba tí ń ṣe ní ọ̀sán ó lè pé omi ojú orí bàbá àwọn òfin ṣeré. yóò tún wá máa ọtọ ojú ọtọ náà yóò tún wá máa bá orí ìrìnà náà náà àwọn ọmọ ìdúró lásán tàwọn ọ ìdá ìdúró lásán ẹ̀ ní ọ̀nà àdéhùn ní ọ tí a dúró bọ́ lọ́wọ́ ọgbà rẹ ọlọ́wọ́ gbàgbé ẹ ọmọ ní pẹ̀lú ọlọ́run tí wọ́n bá gbàgbé wa ìgbà náà láwà sílẹ̀ ìgbà náà ni kèfèrè ọjà rẹ̀ na atọ́wí tí ó tún lọ pẹ̀ àwọn lálẹ̀ fún òṣà ẹ̀rọ̀ṣọ́ òṣò àwọn babaláwo rẹ̀ yóò tún mọ́ ọba wọn ẹ̀gbọ́ nílé ẹ̀ ṣiṣẹ́ ẹ tún máa tó dáadáa ọgbàgbé ọlọ́ ni

tó bá wá yá ọlọ́run nígbà náà gan-an á wà gbá wọn mú. Máa wá tí mo wá bá dàn tí ó yọ̀ lọ́rùn lọ́rùn lórí lórí ẹbọ ṣíṣe. Ìgbà àwọn àwọn òfin àwọn òjò lásán àwọn àwọn níbi àwọn tó lọ ọlọ́nìgbà náà gan ààbì náà rúrùwà gẹ́gàtà ìsáàwò ní ọmọ ilé ṣùgbọ́n ọlọ́wà mọ́ alágídé nítorí oòrùn ààfihàn ìkọlọ̀wù ọlọ́wà ní pàkù tí a dá bírù làdí ìnà sọ́lá mú ọlọ́wà méjì wọn pàkù tí a dá bírù làdí

ẹ ṣe ní ọlọ́run gbàgbé ẹ̀ ọlọ́run gbàgbé ọ̀n dẹ́lẹ́kẹ́ torí náà síwáńdà o síwáńdì bá máa tó sì dúró tọ́lọ́run dúró rẹ̀ ló ń bọ̀ a sì kí rọrùn tí ó èrò tó sọ fún kẹfẹ nìyẹn ó ní mọ́tò wà gbé gbóni ni kàáfí lọ́nà balẹ̀. ọlọ́run ní bá kò tí àjá bẹ̀rù lè ká omi lábí ìnà ọ̀dọ́là bú a ìdí wọn wọn dì tí a fi jókòó ìdí àwọn alábòsí wọn lè há àmì jẹ́ kí wọ́n ní bàyàbàlẹ̀ mọ́. Ọlọ́run wá dúgbẹ́ fún rẹ̀ pé wá ní àmúdó lè la ìrọ̀lẹ́ ìgbọ̀ lọ ọba gbogbo lórí pé òun àwọn òjíṣẹ́ wàyí lákìlì káàkiri iná ó sì kó pẹ̀lú àwọn káàkiri yẹ́bí adé níta adé nì Ìyá ọmọ ọ̀rọ̀ ìrọ̀lá ìyàtí fún bí i. انظر كيف نصرف لآياتي ثم هم يسلمون قل أرأيتكم إن يتاكم عذاب الله بكتة أو جارة أن يهلك أن يهلك إلى القوم الظالمون aaa ioye a-ahụee ee ụa aọnwa ọgogọ gawa so ọnụụyaluụa ọlọ́ní ilé àrọ́sọ ọlọ́rùsọmọ àkún tó ọlọ́run bá gba ìgbọ́ràn ayín tẹ́ ẹ̀gbọ́ràn mọ́ tẹ́ ń bá sọ̀rọ̀ tó tó tún ọ̀rọ̀ tẹ́ ń bọ́ sọ yíyọ́ ọlọ́ní ń

àìnù lélẹ́ yìí ojú ohun tí ń jẹ́ bàṣọ́rù gan-an ìlú lọ́wà ohun ló fi jẹ́ pé àwọn káàkiri àwọn mẹ́rọ náà fọ́lọ́hun bẹ̀ àwọn lè sọ a sọ kọ́lọ́hun pé ọlọ́run etí wa ojú wa múlẹ̀ ara wa ìwọ ló fún wa wọ́n gbà á nígbà kankan bẹ̀. kèfèrí kò lè sọ kò lè sọ wípé ọlọ́wọ́ gba ìrìnà ọgbà ìgbọ́ràn ọ̀hún ó jẹ́ pé ó wá kú tó kí ló sá kò tó bẹ́ẹ̀ láti Ọlọ́run tó gbogbo ní ara wa jẹ́ mẹ́wàá kalẹ́ ọ̀. Ló fi jẹ́ pé bá a bá ti bímọ báyìí, àwọn wíńdò lánàá wù lára ọmọ. Lánàá wù pẹ̀sọ́ pé àbí òpé. Orí wíńdò méje, òun náà ní ń bẹ lórí báyìí, orí ó sì fi wíńdò méjì ó fi sáàrin gbogbo wa nínú àwọn ìdí ń ní orí táwọn wò ọmọ bá bí àwọn òwò ṣó méjì ṣó méjì ṣó méjì gbogbo nǹkan yẹn ìyà tó má jáde lára rẹ̀ ò nkankan sọ nǹkan kan bàbá náà lè sọ nǹkan kan nípa ẹ̀ ọlọ́run á fi wíńdò méjì gbogbo wa nígbà pé ní a bá wà ní ilé a bá ṣíwọ́ á fẹ́ síta gbogbo wíńdò méjì àti ibi tá a ti ń lébọ̀dẹ̀. Bí wọ́n bá bímọ, tọ́mọ ìyẹn ò ní ààyè tí ó ti ṣègbọ̀nsẹ̀ ìyọnu ni. Ọ̀sítì wo lẹ́gbẹ̀ẹ́ lọ tí wọ́n gbà lú tí ó dàbí tọ́nà. Àrùn tọ́nà ti ń bá wa sọ̀rọ̀ yìí, àrùn tọ́yẹ ká pa rẹ̀ ni. àmì tí ọlọ́run jùwà rẹ̀ ni ọlọ́run ní nínú àásá aláwùsàmù àkún tó bá gba ìgbọ́ràn yín ọlọ́run tó wa nínú gbogbo ara etí ló sì jèrè jù etí ló jù kò sí igi tí wọ́n igi tí ó tí wọ́n bá dàgbà pọ̀ àwọ̀ ojú wọn lè ṣìbolẹ̀ síbẹ̀ wọn ìfọ́jú torí ànábì wa yá kúbà lè sọ́ra mọ̀ fẹ́ kọ lẹ́tà rẹ̀ sí mísírà ọgbẹ́ ọmọ kankan kọ́ ọkàn ṣe àwọ̀ ojú ẹ̀rá yìí ó ṣe àwọ̀ ojú ẹ̀ ti ṣìbolẹ̀ nípa kó sunkún sunkún ìlú ní wá fẹ́ pọ̀ wá sí ẹ̀ wa ní òǹtú ọ̀pọ̀ lẹ́tọ̀ sí ọba àkéwù ní sọ pé ìran àwọn àwọn òsì bímọ olè ọ̀rọ̀ yẹn ọgbà òṣùwọ̀n ọlọ́wà ìdímọ̀ ọlọ́àdímọ̀ olè àìsí ìṣòlè nítorí náà tọ́ọ̀bá fọmọ òúnlẹ̀ èpè tó ń bá ṣẹ́fọ́ èpè wọ́n máa jà lórí ẹ̀ títí dé

ìwọ̀n a fẹ́ àmẹ́lú ọlọ́ọ̀fẹ́ etí gan-an ọlọ́run nílò lọ́dọ̀ àwa náà kí pé káàkiri lè gbọ́rọ̀ òun sọ ọlọ́run wá sọ pé tóun bá ti ẹ̀wọ̀ agbẹ́ tí òun gba ìrìnà yín màá bú sọ́ra fún ara tún tóun tóun gbà ẹ̀kú ìnà mọ́ wà dáná aláàkùnrin òjò fún tóun tó fi nǹkan dín lọ́kàn pẹ̀lú abẹ́rì fún ṣe adẹ́ẹ̀tì ẹ̀wà mọ̀ nǹkan kan mọ́ pàápàá wọ́n ní ìlà láàyè yá ti ó kéèpè lẹ́yìn ọlọ́ọ̀ Ìmọ̀ asa wíkú lọ́nà bá gbà anyị, taa táá ní àti ọ̀bá ń járú ẹ̀ padà bẹ́ẹ̀. Ìsáàmì kò nípa àsọkùsọ tẹ̀ ń sọ. Olúwa ní ìhun súré rí ànábì wòye sí. Kẹ́rìbánú sọ̀rọ̀ ikù ní háyàtì bá a fẹ́ ṣàlàyé àwọn ohun dàlálàtì àláwá jáàdìyàtìnà àwọn ìtọ́ka tí ń júwe sí ìjẹ́ ọ̀kan wọn lọ lọ́rùn wò bá ti ṣàlàyé fún súnmọ́ mọ́ ìṣàdìkú rẹ̀ ẹ̀yà sì rẹ̀ ọlọ́run ní lẹ́yìn náà àríhá gbogbo àlàyé wọ́n sà ń gbórí kò bẹ́ẹ̀ ọ̀lára yóò rìn lórí ìran ọ̀gbà ọ̀gbà fọlọ́. olúwa ní kó ní lẹ́hùn bí ànábì tún sọ fún wa pé ẹ̀rọ ètò fún ẹfún mi ní ìrò náà ní àṣà kúmọ̀ àṣàbù láàyè ìbágítàtà kí ọlọ́mbadé wá báyé lójijì. ọ jẹ́ àràbá àbótí ní gbangba gan lọ́wọ́ ìjẹ wá ní ọ ìgbà míì mọ́ wà pẹ́ẹ́pẹ́ atẹ́gùn yóò dìde báyìí wà láwọn atẹ́gùn yìí òjò má sùn ó dìde tó ọmọ ẹ̀dà nǹkan rú lọ. ọlọ́run ní bá a ṣe ń fi ohun àmì wá hàn ní tó ìṣẹ̀lẹ̀ tó ń gún ipò bẹ́ẹ̀ láàárín omi ló ń lọ wọn gbàgbọ́. kú ní ilé ànábì tó sọ fún wa ọ̀là ètùkú ń jẹ́ tiẹ̀ rí báyìí. Iná àta tó máa sọ àbùlá ìbágítàtà, àwùjá àràtà, tí bá wá báyé lójijì, tàbọ̀ wá ní gbangba gan láyá ọ̀nà àárà. Bọ́yá lóòrùn ló jẹ́ ní ọyọ́ sọ ni. A lè ní ó lápò ohun sọ àlìkáàtì múnà àwọn tí wọ́n gbàgbọ́ àìmáyú ní òwe láhùn àwọn lápàálẹ̀ o àwọn tí wọ́n gbàgbọ́ láàkó parẹ́ bá o olúwa nítorí pé wà mẹ́rin oníṣìnà ni mo rí sà nínà gbogbo àwọn òjíṣẹ́ bá àti sẹ́lá àṣàdédé fi iṣẹ́ rẹ̀ wọn lásán àti kọjá nǹkan méjì ìlàmù bá ṣì nínà iṣẹ́ àkọ́kọ́ ni pé kí wọ́n máa dùn àwọn ẹni tó gbàgbọ́ nínú mo ní àmọ́nà nígbà náà ẹ̀yin tẹ́ gbàgbọ́ tẹ́ ń kírun tẹ́ ogun ẹ máa náà àtúnṣe onwe ní olùkìlọ̀ máa ń kà kára bì náà gbogbo ẹni tó bá ṣà ìgbàgbọ́ pé iná láìdè sí àmọ́ ẹni ọba gba àwọn àwọn wa wá sí láhà sì ṣàtúnṣe padà ọlọ́run àwọn ìfá yóò sí fún wọn lánìkẹ́ àmọ́ lọ wọn ò sì ní banújẹ́ pàápàá jẹ́bi ká dé tó nípa tí ó sì sì dá ọlọ́run nípa Thank you. Quemar la